الحمد لله نعمله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهلكاتها وكل مهلكة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين اللهم علمنا ما ينفعنا اللهم يا من فهم سليمان فإنا آمين يا من علم آدم الأسماء كلها علمنا آمين إنك أنت العليم الحكيم آمين اللهم رب إبراهيم وميكائيل واسرائيل. آمين فاطر السماوات والأرض آمين الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين

láti máa ṣe tàmàtàmùdù fún wa wípé àṣòro ọ̀rọ̀ náà ní sáyẹ̀nsì ọ̀rọ̀ náà ní ọgbà ọgbà àwọn àbá wa tí wọ́n ti lọ wọn a máa sọ pé ọgbà ọ̀rọ̀ kéèló láwà ọgbà ọ̀rọ̀ kéèló láwà ọgbà kéèló láwà nínú ọgbà ọ̀rọ̀ tá a máa ti sọ́ra tó lè ó lọ́wọ́ tí a ti mú ní ọgbà tó ní oyè àtúndí máàlì láti ní ìdókòwò méjì sẹ́yìn eléyìí ẹ̀ka nù. Àyà alákọ̀ọ́kọ́ onáà ní àwà onáà ní wọ́n lè fi ké fún wa yẹn. Tí olúwájú ń bá wa sọ̀rọ̀ ní ń pè wá ní orúkọ tí mo ní gbọ́. Ó ń pè wá ní orúkọ tó dùn mọ́ wa lọ́kàn àti léṣe. Ó pè wá lórúkọ tó lè yàn máa yá sí. Ìyá àyíká ìlànà ìdáhàmọ́ orúkọ tí olúwa sì wá ń bẹ yẹn orúkọ tó dùn tó dùn jóni lọ ni ọ̀sẹ̀ ní tí ọ̀sẹ̀ débẹ̀ ẹgbẹ́ fi dá orí lánàá pé àwọn tí wọ́n mọnú wọn tó lúwa náà sì tún máa inú wọn àwọn pè ní ámànù. يا أيها الذين آمنوا Dédé wípé àwọn tí ọ̀rọ̀ nípa ìfọ̀nkan gan wa máa dáhùn. Ẹ̀ẹ́n tí a bá ní olóríire o,

ọlọ́mọdé wa kó mẹ́wọ̀. Yá àyùmọ́ àlùláde náà àmàlù. Láàbù bá ti rò bẹ̀rẹ̀ láyàtẹ̀ nílá tí wọ́n á kúrin. Ẹ máa ta ju Kùránì, ẹ máa ta ju Súnà, ẹ máa ta ju Kùránì, á máa sọ pé ọmọ kọjá àlà rẹ̀ níwájú ọlọ́run. Níwájú ọlọ́run. Ẹ ń bá dájú súnà àti dàmẹ́sì àmà pẹ̀lú jíjá. Ọm Ọ̀rọ̀ ní láàbù. Láàbù má ti òun rẹ̀ ìrẹ̀lẹ̀ ẹ̀rí ọkùnrin. Ìjẹ́ ni pé sọ fún ayé pé ẹjẹ́ ni tí ó jù ní kìtàbù àti kírun. Sọ́nà. Ọmọ ń fún wa pé ẹ má jẹ́ ní kìtàbù làkàn tí ó wà tó ní bíyà. Àbẹ̀rù kan ní wọn.

Àyíbáwò sòtọ́ àti gbogbo sòtọ́nù jẹ́ ọ̀gá tí ní Àyíbá ilé sòtọ́nù tálákọ́ ló wọ ìjẹ́ òun. Àyíbá èèyàn ẹ̀ ni wọ́n ń pè níjọba. Àyíbá ló pè níjọba. Bára wa fi ń takò dẹ̀mókírésì. Tàbí takò dẹ̀mókírésì yìí. Yàtọ̀ sí nǹkan ní náà tàbí nǹkan kò mẹ́. Èèyàn ò lè wọlé lábẹ́ dẹ̀mókírésì kó ní Àyíbá. Kò lè yá Àyíbá. Orí gbé ẹ máa lé ti gbé àpàdé àpàdé àkáriwọ tániwọ ọlọ́wọ́ àwọn ẹlẹ́rìí ìjọba bá pàdé. tọ́wọ́ máa lé ìjọba bá pàdé. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ mú pé ní ẹ́pọ̀lì lóòótọ́. bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n kó ìlú ní àtúndá pàdé. àwọn òun ètò láti ní kékeré ọ̀gá ọ̀ ẹni tí ó pàdé fún ẹ̀ pé kó ṣe nǹkan dá tẹ̀lé ẹni tí ó pọ̀ fún wa pé ká ìbò ń bẹ̀ táàgì gbọ́dá kò ń bẹ̀ tú àṣírí kùránì rìn dáadáa gbogbo tó máa ń bá dé pàṣẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò fi wá tàkùlà gbogbo tó máa ń bá gbé ẹ má ti ládàbà àbí ládà ìbẹ̀rẹ̀ ọ̀hún ni wá tàkùlà àmì oní torí pé ẹni tí ó pàṣẹ láti ẹ ó mú lẹ ẹsẹ̀ rẹ. wọ́n ti ẹni tó ti dàgbà yín pé káyé ẹ ó sì fà yín pé káyé náà ẹsẹ̀ rẹ. wọ́n ti káyì ìtàkùnlọ́ rẹ̀ káyì kí lọ́wọ́ tó jẹ́ káyì torí pé ìtọ́bẹ̀rẹ̀ ayé lọ pé ìyá ọ̀sí ìwúwọ̀ ìgbàdà tàbí láàájú àwọn tó rí. ó lè jẹ́ òfin láti wọn ọ̀rọ̀ pé ọmọ ẹgbẹ́ tí ó ọmọ ẹgbẹ́ tí ó kí bá tèèsì wí ní ọ̀sọ̀ pé nígbà tó wá jẹ́ sí pé káàyè wá sí ọgbọ́lá àdúgbà ní pé káàyè ní kí lọ́pàá rẹ̀ pé ní káàyè lórí pọ́tọ̀ yìí pé. ìyá àtúmọ̀ kí mo bẹ ìdáyàjá ìlà ní àwọn tòun lè. lánàá wọ́n ti mú ìtumọ̀ ẹni pé káàyè náà ìmọ̀lẹ̀ gbé bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ wá sí ọgbọ́lá àyè mo tó káàyè ti fọ yín. wá sí Aláìnà dáa tuntun nígbàlẹ̀ kò bẹ̀rẹ̀ nípa pé ní Allah àtẹ̀mí àtẹ̀mí ó náà ní orúkọ ọlọ́run méjèèjì yìí tútù bẹ́ńbẹ́. tútù bẹ́ńbẹ́. ẹ̀mí ọ̀rá ní ohun gbígbóná ń bẹ. iná wọ̀ àtàlí ọ̀run àrí. lọ́ba dé gbígbóná gbígbóná ní láàárín kí lọ́ba tó ti dé gbígbóná tó wà pé lá. lápá sí òun ẹ̀yìn àyàdá nílá ni wà á tó rí. ọ̀nà tàbúrò. wọ́n tàbúrò. ìrìn náà wà. Ọ̀rọ̀ ọlọ́run ọba tẹ̀lé ní wọ́n ó ti gbọ́ ilé ìbàtọ́ káàrì ló bí àjẹ́ àlè ní wọ́n ó ti máa ń bẹ́ ilé ìbàtọ́ káàrì ẹ̀dì ẹ̀dì wíyá. Ṣẹ̀mí ọdún láàrin. Ṣẹ̀mí ọdún láàrin máa wà ní ìbàyà sọ fún alárùn pé òun náà ni ṣẹ̀mí ọdún láàrin ta lè pé ìjà onídàá oníjà ẹ̀mí wọn náà lé ń polú ní náà ṣe olóyìn ti ń bẹ bá إنك على سبيل عليم وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وإما يغنك من الشيطان نزل فاستعذ بالله إنه هو السميع العليم إنه هو السميع العليم bẹ̀rẹ̀ yẹn tí ó lómi àgbóníkà méjèèjì wá ní ọwọ́ àmọ́sọ pé wá ní. Máa yẹ kó ń dá ọ̀nì ìyàgà ní àṣẹ ìmọ̀ọ́nì lẹ́gbọ̀ọ́ bàtà ìlú ìlà. Ìnáwó bàtà ìlú ìlà yìí. Ẹ̀rọ àyè mo lóye fún àìlẹ́kọ̀ọ́ àwọn sàmọ̀ sọ̀rọ̀. Nínú ní àlè mo ní ìjàpọ̀kẹ́ ni ẹni tó ṣe. Ìyàwó wa sàní ọ̀làrí. Ìyàwó wa sàní ọ̀làrí. نعم. تكلمت فيما مضى حول هذه الآية الكريمة من جهة التنوع النداء للمسلمين في القرآن الكريم الله يحفظك ويحفظك ونعم نداء وقررت بأنه يمكن أن يقال بأن هذا النداء هو أفضل أنواعه لأنه نداء بأفضل وقت على وهو الإيمان الذي هو أعلى المطالب وأغلى المعارف ẹni bá ní ní kí wọ́n ti pè wọ́n áà àìsí àmà tó sùn wọ̀tọ̀ ẹni. òun náà ká ló gúnlé káàkiri máa ń sọ àwọn àwọn àbá tí má kọjá bí máa ń lé ìjẹ́ lè ń àwọn àbá. ولكن هناك أمر آخر ينبغي ملاحظته وهو البحث عما يلي النداء بيا أيها الذين آمنوا أمر أو لا وكانوا كيف أيها الذين آمنوا في أو ما لا شك بانه يأتي بعده أمر كما يأتي بعده نهي بين ما المسجد لن آمنوا لن أدركنا أن الأغلبية الأغلبية أتت أمرا بيكي تاريخ اللوكوتة آمنوا tàbáwò bí ayọ́lẹ̀ nínú àmànà pípàrà ayọ́lẹ̀ nínú àmànà látọ́pà ìwú lọ́pọ̀ ìgbàwà rẹ̀ pé pípàrà lórí ẹni lọ́pọ̀ Ìdálẹ́ àwọn àmì ẹ̀jẹ̀ kọ́kọ́ wò ná káwo alákọ̀ọ́kọ́ tó jẹ́ pé àtẹ́lọ́pọ̀ káwo ẹlẹ́ẹ̀kejì máṣe. A ń sọ wá yọ akẹ́kọ̀ọ́ kan jáde gẹ́gẹ́ bí mo ti yọ akẹ́kọ̀ọ́ jáde fún wa níbi sẹ̀mí àwọn àdéhùn ẹ̀ka. Ẹjẹ́ àwọn alákọ̀ọ́kọ́ ó yàrá wa ẹ̀dá ọ̀sọ́tò bákọ́rà àlọ́gbẹ́ta sírò lọ́wọ́ ibi táwọn sírò lọ́lọ́ àyà ọ̀sọ́tò bákọ́rà àyà wọn ti tẹ́lẹ̀ ọ̀sọ́tò bákọ́rà àyà wọn ti tí ìgbọ̀lọ́dọ̀ tó yá ayé wọn lọ. yá ayé wọn lẹ́bí náà àrùn dàínú fi sọ́bẹ̀ nípa ọ̀dà iná lọ́wọ́ àkọ́kiri. Àtàbáwò á tó ń tọ́tẹ̀lé ààrẹ àtẹ́sí ní àwọn tí ó tẹ̀lé. Ìṣàlẹ́yìn òfin kọ́lẹ̀ tí wọ́n kọ́lá. Bákan náà, ló kù tí wọ́n àyà kẹta, mo mú àwọn àyà tó jẹ mọ́tò ìwádìí dáná tuntun nítorí bí wọ́n ti máa rà. ó ní àyà kẹsàn-án tó a tòjú wọn àwọn olùwàtò ọgbẹ́. yà á ayò ẹlẹ́bí àárò ìdánwò bí ẹbí sọ́ra àti ní ọ̀pẹ̀ ìdúró àti bàtà àwọn ìyá àti ìyá. بابي مالك فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله ذكر الله أحمد اجعلنا وسط التحريم على الجوز يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا يا الذين امنوا توبوا الى الله توبه نصوحا سوره الاحزاب ايه sọ́kùnrin àdáàrà ara àgbègbè máa ti àti àgbọ̀ àkọ̀rọ̀ ayé àtẹnudẹ́ wà àkọ̀rọ̀ ayé. ẹni tí wàá kọ̀rọ̀ ayé yìí náà lára àti títí ìrẹ́ tó ń sí ohun tó ń tí wọ́n bó ojú ni wọ́n ní. àtọ̀ àtọ̀ ìwọ̀n wù ọ̀ọ̀kan. ó ní ní sọ́kùnrin àdáàrà ara àgbègbè wọ́n wà láti bẹ̀rẹ̀ wọ́n wà wọ́n wà láti bẹ̀rẹ̀ mo gbé ọ̀sọ̀ tó yá. yàrá ayé صلوا عليه وسلموا تسليما Ẹni àwọn àtẹnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú lọ́pọ̀ ìgbìmọ̀ Kọ̀ránì. Ẹjọ́ àkọsílẹ̀ ìrìsálò náwáhì. Àwọn àpẹẹrẹ ìdáhùn fáwọn mọ́sí-mọ́sí ń bẹ́nu Kọ̀ránì tẹ́yìn yára yọ àjàdí náà Olúwa Máṣe nù lẹ́yìn ayọ̀ ẹ̀lẹ̀ ìrẹ́lẹ̀ ìlú. Tọ́lọ̀ ọ̀rọ̀ sọ́dátò sọ́fì ayàjì, sọ́dátò sọ́fì ayàjì, sọ́fì ayàjì, sọ́fì ayàjì. Àìyíwọ̀ ẹ̀lẹ̀ bí náà máa lò ìyàtàkù lóòrẹ̀ máa dáadáa لم تقولون ما لا تفعلون لم تقولون ما لا تفعلون Sọ́ọ̀tì òjò àti ara ìkejìlá ẹ̀kọ́ máa ń bẹ́ tí olúwa sọ pé sọ́ọ̀tì òjò àti àwọn àgbẹ̀ sọ pé. méjì bẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ tó kò sí láńlẹ̀ akọ́kọ́já láńlẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ọkọ̀ ọmọ yẹn láàlá nígbẹ̀gbẹ̀rún bẹ́ẹ̀ bí méjì bẹ̀rẹ̀. Ìjìnlẹ̀ wíwo kẹ̀kẹ́ wà fún mi هناك مجموعة أخرى جاءت مقرونة بالأمر والنهي. أو ما هي أيها الذين آمنوا بما القرآن. سبحان الله تلي نجد يا مبارك الله. ẹ máa gbọ́ pé ẹtí ẹ máa gbọ́ pé ẹ máa lẹ́yìn yá ìwà ìlẹ̀dínà àmọ́ náà ẹ máa bá ṣe mọ́tì mọ́tì ṣe ìgbà míì ṣe ṣe ọ̀ṣáájú mọ́tì ọ̀tẹ̀ ìgbà míì mọ́tì ọ̀ṣáájú ṣe ọ̀tẹ̀ lẹ́yìn olùwàsọ nínú tó wàtò ìbáfọ́lá wọn ọwọ́ olùwàsọ pé. yà á yọ ẹlẹ́bí yà á mẹ́rù láti àkóso ráyà wà kúrò lọ́wọ́ náà wà ní àkóso. تقول قرآننا فقول انظرنا واسمعون لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعون محمد آية الكريم محمد آية الكريم Oṣù máa ń lẹ̀ tó ló wá sọ pé. Ìyá ayé ẹlẹ́ ní ìyá máa ń wò àti owó àwọn àti owó ọkùnrin wà lákúrẹ́ sínú àmà kí. Àti owó àti owó àti lè mú ayé àwẹ̀ náà lọ bá pé ṣe wà níbẹ̀ mákìlá wà ní. Ayáwẹ̀. Ayáwẹ̀. Ọ̀yá ayáwẹ̀ sọ pé sọ́tò lápá ayáwẹ̀ ti kiri olúwa sọ pé. Yá àbí ọ̀rẹ́ ní ìlànà òkùnrinlá ẹ̀yìnkò sí àgbàlá òkúta àgbàlẹ̀ ní ìlànà ọ̀rẹ́ ní kùnà àlákùnrin àtàkùn. Ọ̀rọ̀ pé ọ̀rọ̀ Nípa kí ni ìyẹn, kò ní máa tẹ̀ wá wá. Ọ̀rẹ́ mọ̀ ní máa tẹ̀ wá láàárín. Lápò ń jà, lápò ń. Àlọ́mọ̀ pé tàtà kí ìlú bá yí ọmọ náà. Àfikọ́ owó para balẹ̀, o tún fọpọlẹ̀ balẹ̀, o tún yẹn náà sílà tó wọ́n lọ́dún yé ni o. Yọ́wà yọ̀ ẹ̀. وَيَقُولُ كَمَا قُلْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ Ìrànlá mi kọ́ ìrẹ̀lẹ́kọ̀ọ́, ó yàtọ̀ sí ìrànlá mi kírun. Ó yàtọ̀ sí ra wọn. Àyíkẹ́ rọ wọn ibi tí òye ti dó oṣù tó yẹ kó ti má tó oṣù tó mẹ. Ibi tí a fi ń kẹ́kọ̀ọ́ ni kì í ṣe pé mo ń ti tìláwà mo fẹ́ ti ṣe tìláwà ẹ̀ pé. Ẹ lóòótọ́ máa àbóyá ayé wa lẹ́sìn iná àmàlù ọ̀dà tẹ́lẹ̀ ìbá ìgbọ́n ṣe é mú ká máa kó ti ìbá lẹ́sìn iná ní ọ̀dà tẹ́lẹ̀. Ibi tí a ń túmọ̀ lọ́wọ́ wa àti àlọ́ لعلهم يتقون أين هو مبتلات لعلكم تتقون من بعيد مبتلات صيامهم احذروا مبتلات صيام أو مفسدات صيام من إباوي لعلكم تتقون لعلكم تتقون

wọ́n ní ń túmọ̀ sí pé bó ti ká tó fẹ́sẹ̀ tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó pẹ̀ pé yá àyẹ̀wò àlẹ́bí ní àmàlù kò tí ì kàkà ìtumọ̀ ẹ̀mí ẹgbẹ́ à ó tó kù gbogbo àwọn nǹkan tó tún kù lábẹ́nú tó ti dìnnà sí pọ̀ nílẹ̀ tó ti sè dínà sí ìtumọ̀ ẹ̀mí afásitì máa tó máa tó máa tó máa tó àbá àlà. láyé kí n lẹ́wọ̀ àyẹ̀fẹ́ mi lọ ní جميع أشعاب الإيمان ولا يمكن له أن يظلم من الم... يسلم من المعاصي. بين وإن ثم ينبغي كسبه في جمعه من سوتشو وعدي بكما كما جلنا. أتكلم عن ليه. bẹ́ẹ̀ náà ní ìgbésí lẹ́yìn tí múrin lè tó tí ó wà sáfẹ́tẹ̀ tí ó wà fún fún náà Níbẹ̀ àbá wáìtì ló ń jẹ. Ọ wáìtì lára ní kò sí wáìtì mẹ́rin. Ó ń bọ̀ bọ́ sọ pé wáìtì ní ẹ̀ẹ́dẹ́gbàgbà láti wáìtì ẹ̀ka lọ aṣọ ilé wáìtì. Ó kò kí ní ọ wáìtì. Ọ̀wá tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wáìtì wáìtì nínú kò sí èdè. Àti ìṣẹ̀dúgbọ́n wà ń bẹ̀ àbá tọmọ pé inú ọ̀dẹ́ fún pàdé àdúrà. Àbí bíbá kan ti rí àyẹ̀dí bá bá pẹ̀lú náà ìgbà tó dìbẹ́ ẹni rẹ̀. Àwọn ọmọ ti kàn bẹ bóòlù ló ti lè kí òkè sí mẹ́. Àwọn ànájọ ọlọ́run ní alọ́run borí ẹ̀jẹ̀ wẹ̀. Ayé Mùsàlá tó ọ̀sádà ti ti máa ń pẹ̀ dákì. Àwọn atún lè sí kákúmọ́rẹ̀ tó ti àdákì ìdá ìkó náà láwọn adá ìdá rẹ̀ sọ̀rọ̀. Ẹ̀dá wa ló jọ àlọ́ ọ̀pọ̀lọ̀ wáyé. Wọ́n ní gbogbo ṣé mọ́tì tí wọ́n lẹ́ni ayọ̀ lẹ́ni àrámà. Ọ́n sọ fún ọ pé kò sí bó ọ̀dẹ̀ ìdìbò ti bẹ́ẹ̀ wà náà tí lè ti dúdú ní inú wáìtì rẹ̀ tó ti bẹ́ẹ̀. wọ́n á máa pọ̀ mọ́ sì máa ń kò ní wáìtì náà dẹ̀dẹ̀. a. fún ọ̀dọ̀ ń ọwọ́ àti ẹ̀sáǹpù máa lórí. Á ọlọ́run kọ́ bá wa yàtọ̀ àbúrò ẹ̀ O Olúwa ní ní abálẹ̀ wọn. Ìnà ẹ̀sùn ìlú rẹ̀ lẹ̀ ní ìlànà àbúrò ọ̀pọ̀ àwọn àtúnyà tó lòun. وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وعلى ربهم يتوكلون. Ó gbàdúrà lódò, ẹni bá mọ̀ sí máa rẹ̀.

إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون Ọba wa sọ fún ìtàn kan lè bá àgbẹ̀ká wá ní. Ó bá a. هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق حليم. وهذا كما أنه كما أنه ناداهم باسم الإيمان ليكف عن خطايا المعاصي. آه. وهذا الأمر يتوصل فيه بقدر مسائل الإيمان. آه،

يكفرون وقرره يعقوب بفتحهما على أن عقله لا تتقدموا لا تقدموا لا تقدموا لا تقدموا بين يدي الله ورسوله لا تقدموا بين يدي الله ورسوله لا تقدموا ولا تقدموا àwọn ah, ní gbogbo kìlá méjèèjì ni wọ́n gbọ́n ọ̀yà wá sí méjèèjì ti ń bọ̀. Láàbù pàdínwó ọ̀gá ìdáyàtà ìlà ìwà ọkùnrin. Kíra bẹ́ẹ̀ ni ó kíra sí. Láàbù pàdínwó ọ̀gá ìdáyàtà ìlà ìwà ọkùnrin. Ah, àti tàkọ́jà mú àti tó kọ́jú bí mú ìtumọ̀ gánà náà ní parí sí. Bàbá bá wọn mú sọ́ọ́rù tó lọ nìkan láti máa tún nǹkan palẹ̀ ń bẹ̀ á ní èdè sọ́ọ̀rù láti dà wọ́n. Wàtàkọ́dùmù hùwà ń tàkàbàtà máa fi lọ́sí àdáàbò máa ṣe. Wọ́n ní ìdáǹpẹ̀ ní tàkọ́dùmù ní kíkọ́ ṣáájú ẹ̀ńtẹ́ ẹjọ́ rìn lọ́kọ̀ gbàwẹ́ ó ní mọ́ ọlọ́bì náà. Ó mọ́ ọlọ́bì náà.

ọ̀rọ̀ máa lọ tọ́wá ní mọ̀lẹ́. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹni tí bá ń gba wájú ọlọ́run tí ń gba wájú ànílẹ́ ní sọ̀rọ̀. ọ̀pá ọtí ọwọ́ àsọnù lọ bí adájọ́ sọnù jọ̀ gbọ́. ìtumọ̀ mi èèyàn sí Ìjọ ọlọ́run ní àmọ́kọjá àlá. Mọ́kọjá àlá. Ó mọ́ mọ́kọjá àlá. Àlá ńlá ọmọ ilẹ̀ bá rẹ̀. Yóò lọ wá lẹ̀ wá bí òun ẹ̀yìn náà yàtọ̀ ìlà àríwá ọkùnrin. Wọ́n ní wọ́n lọ́ọ́ bí láti jẹ́ ọjà wọ́n lọ́ọ́ ṣòro àwọn àdámọ̀ rẹ̀ ti máa ń rí àwọn àmì. Wọ́n ní túmọ̀ ẹ̀ láàrin mi pé á mọ́kọjá àlá tàbí ká sọ pé ẹ má ṣe gbígbọ́

iná ní torí ìlọ́ọ̀bà ní torí àti gáàsà ti tiẹ̀ tóbi ti tóbi dà tóbi dà tó àpò sẹ́mẹ́tì ìlọ́ọ̀bà náà wọ́n fi bọ́nú ara wọ́n bí ọdún wọn pa mí rẹ̀ nítọ́sọ́ ìbá ni tàbá ń bẹ́yìn náà lẹ́yìn ìlà nínú èdè Yorùbá. nínú èdè Yorùbá. lọ́dọ̀ ń fi tán ìtumọ̀ Kùránì. ó fi tán ìtumọ̀ Kùránì. ọ̀ sọ̀rọ̀ kọjá là ó sọ ọ̀nà. ọwọ́ àgbà pé olùwànílá tó bá ti mú ẹ má ta ájú bẹ́yìn náà lẹ́yìn ìlà ní àárín gbèdé méjì ọwọ́ méjèèjì ọlọ́run. Láàpọ̀ dín. Àwọn máa rò pé àgbọ̀n tó ń sọ yé. Ṣé ìbọn ló ti sọ ibi? Ṣé ó sì yé wa? Ìwọ náà bọ̀ má káàárín láàárín ọwọ́ méjèèjì ọlọ́run. Wọ́n ní àyà yìí o, lẹ́yìn tẹ́sí ni àyà sí. Kì í sáyà dáàbì máa fi ilẹ̀kọ́ lọ́run lọ́wọ́ àwọn àyà pọ̀jù fún ilẹ̀ tí ọlọ́run ní ọwọ́ ọwọ́ rẹ̀ ọ̀jọ̀ gbogbo ọwọ́ tí wọ́n mọ́. ọwọ́ rẹ̀ ọ̀jọ̀ gbogbo ọwọ́ tí wọ́n mọ́. ọkà tọ́ka ọlọ́run lọ́wọ́ gẹ́gẹ́ bó ti máa dáṣọ ẹ̀ ní kó fi dáṣọ ọlọ́run bó ló ti rí tọ̀ ọ̀ lè mọ bí òní ẹ̀ náà ṣe ó ti mọ ọwọ́ lò fi ṣèbáàdì ọwọ́ lè ṣe ìlàjì fọ́ńdà bó ti gbẹ́nu ẹ lásán ní bọ́lá lọ́dọ̀ láti ọlọ́run. Níbi láti ọlọ́run. Ẹni ń gbọ́ lágún níbi kíni. Ìròyìn ọlọ́run. Ìròyìn ọlọ́run náà. Ní tó ti rí náà ló lè bí. Ló ti bí. Ìjọba ilé tẹnubọ ọ̀rọ̀ ìròyìn ọlọ́run tó tẹnubọ kú. Tó fẹ́ pé kó. Àlọ́ mọ̀ pé ọ̀dọ̀ náà kọ́ tẹnubọ kú náà níbi. Ìròyìn ọlọ́run ọ̀sán tilẹ̀. ما أن لله هذه الصفة واتقوا الله أي أن أن التقدم على الله ورسوله من أسباب دخول النار. اتقوا الله من اسباب دخول النار والتفسير هنا ان يقال واتقوا عذاب الله بترك التقدم المذكور وين مرجوع واتقوا الله بترك التقدم أيوة، واتقوا الله اي اتقوا عذاب الله بترك التقدم المذكور آه، بترك التقدم المذكور افشي آه، مما خاجوا اللهم جاسر iṣẹ́ rẹ̀ ẹ̀fì wá sọ́ra kó ìdíje gẹ́ni níbi àpàná. Àníwá ìwà tẹ́kù lọ́ àfihàn Kùrán bí nọ́tọ̀rì ilẹ̀ ìmọ̀rọ̀ ti bí i. Tó tábà tó wáyé wọ́n tẹ̀kù lọ́ àná rẹ̀ Kùrán. Mọ́mà lọ lásán. Mọ́mà lọ lásán bá gbogbo ìgbà ń gbọ́ láti àwọn ọ̀tọ̀ tẹ́wọ́n ti wọ́n tẹ̀kù ẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bẹ̀rù Ọlọ́run. Ẹ̀bẹ̀rù Ọlọ́run. Gbogbo wá tẹ̀kù lọ́ àlàálà fọ́ńdásẹ̀ ọ̀gbọ̀n ẹ̀kẹ́ lè bá ẹ̀bẹ̀rù Ọlọ́run. اتقوا الله اتق الله يا ايها النبي والنبي اتق الله bẹ̀rù ọlọ́run gbogbo gbàgbá ìbẹ̀rù ọlọ́run láti mọ̀ ẹ̀. ìbẹ̀rù ọlọ́run túmọ̀ rẹ̀ bí. wọ́n ní ah, ọmọ ìyẹn ká wòye. ọ̀yẹ̀ ká wòye. káàdì fọ́ọ̀mù. káàdì fọ́ọ̀mù. lórí ìjẹ́ ní ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìwọ̀n ọ̀gá ìmọ̀ tó nǹkan ṣe ìmọ̀ tó nǹkan ṣe ní tí ó dájú sí dáadáa lẹ́rọ yóò bá ẹ̀fọ́ sí yóò sì yóò láàbá àbúdá tó wáyé bẹ́ẹ̀ ni e, àwọn tó pè lúgà lásán ni a ti ń túmọ̀ pọ́tàkùlọ̀pọ̀ yìí. lúgà bá bá lọ ọkùnrin tí kí èrò ń gba ìṣẹ̀rí àpẹ̀lú dákú àlọ́ àìgànjẹ́. amọ̀nà bí a ọkọ̀ yá abẹ́ ẹ̀bẹ̀ bọ́lọ́ ní ìlú. wọ́n ní abẹ́ wòye sí pé àyọ̀wá wọ̀tàkùlọ̀ ha ti wọ̀ láàrin. واتقوا الله قد يأتي يراد به فعل الأمر. أني تمت الآن أني تملوا متى قد يأتي ويراد به فعل المأمورات واتقوا الله قد يأتي ويراد به فعل المأمورات Ẹmà tọ́kọ́ pé ẹ̀sìn tọ́lọ ní ẹ̀sìn lókè yìí. Ẹ̀sìn tọ́lọ ní ẹ̀sìn lókè ooo. Ìtumọ̀ ẹ̀rí. Ọ̀yá àwọn ọ̀rọ̀ pé ẹgbẹ̀rún ọlọ́run ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀sìn tó lu wá ní kẹ̀sìn ní. Lókè. Lọ́pọ̀lọpọ̀ wà lọ́wọ́ ní ẹgbẹ̀rún ọlọ́run gbogbo ẹ̀ pátápátá nínú èdè tiwa ìjáyà ni. ìjáyà ni ìbẹ̀rù. ìgbà míì tí wà lẹ́yìn lókè ṣe jẹyà. ìṣe ìjáyà ìjà lọ pé wọ́n sàkólọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ní ká nǹkan kan yàrá ni wọ́n sàkólọ́ ọ̀jà wa láyà. ọ̀jà wa láyà. ọ̀rẹ́ nǹkan ní gbé nǹkan ní gbé làtẹ́lẹ̀ lọ́wọ́. ó ní wọ́n sàkólọ́ àti wọ́n máa túmọ̀ sí pé wọ́n sàkólọ́ àtútù mẹ́rin náà ni wọ́n máa ń jẹ kò ní í jẹ́ ìjáyà. wọ́n máa ọbẹ̀ bọ́lá náà bá nù. bẹ́ẹ̀ ni wá àti mọ́ ìfọwọ́ wá tàkó lọ́wọ́ tó tó máa rẹ̀. tó máa rẹ̀ ní. nítorí kí ni torí pé ìtumọ̀ rẹ̀ ní wípé wọ́n rẹ̀ kọ́ lè jẹ́ pé nítorí ti nǹkan Ọjà wà mọ́ jùlẹ̀. Má jùlẹ̀ àá. Ah. Mo rí ya ló kọ ìrẹ́ wa. Ọ̀yá wa nínú tí wọ́n wá ṣàkúrú wa. Níṣẹ́ ìdáná lọ́jọ́ ẹgbẹ́ lọ́dọ̀ ní gbogbo bàbá máa sọ pé ẹ̀mọ́ra ti jẹ́. Ẹ̀mọ́ra ti jẹ́. Ah, ẹ̀mọ́ra ti jẹ́. Ẹ̀mọ́ra ti jẹ́. Èrè pọ̀ mi bẹ́ẹ̀ ju ẹ má kó bẹ́ẹ̀. Ẹ má kó bẹ́ẹ̀. Wọ́n ní yọ́ máa túmọ̀ wọ́n ní ẹ̀mọ́ra ti wá آية 200 آية عمران يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون أي لكم إيمانك سوى يقاسم واتقوا الله عما يجب يقولون نوالا وكيرتم ìpàdé ẹ̀nà bìnrin ó dùn ọmọ làálàá fún tó lè wúrẹ̀ ẹ̀yà máa dẹ́rù báyìí Wọ́n máa pé àpọ̀jọ́rùbọ̀ máa lọ sí ọ́sọ́ sí ìdẹ́rù ọ̀rẹ́. Ìjọkúrú ọ̀rọ̀ àìlákùn tó fi lé ẹ̀rọ. Wọ́n máa ní àyọ̀ ẹ̀rí náà máa ló mọ̀ pé mú mi ní ìṣirú ọ̀rẹ́ olóyin nìyẹn. Olóyin. Wàtọ́ bìrú aláàtún nìyẹn. Aláàtún. Wọ́n rọ̀ ọ́ Ìwàrá fìdú gbogbo nǹkan yẹn títò títò níbi ẹ máa bá lọ, ẹ máa bá lọ, wá ẹ wà àlùyá. Wà ẹ wà ó tún wá ẹ̀dùn lórí tí mo ní ẹ̀rọ ẹ̀sìn lọ ẹ má jà wọ́ ń bẹ̀ wò ó dùn ó ti da ẹ máa tú ẹ máa ṣe lọ ẹ wọ́n fi láàlọ́kùn tó fi ní láàlọ́kùn tó fi ní o. Àṣejèrè ni fi ń bẹ̀. Àṣejèrè ni fi ń bẹ̀. Ilé ìlànà fẹ́ bẹ̀rù ọlọ́run láti bá àwọn àti àwọn ní àwọn àyè dáàbí wọ́n tún máa dákó wà láàá ìtọ́jẹ́ sí pé tútù tútù ní tútù ní àyà ìkànnà ẹlẹ́ẹ̀kì sọ́dún kújò láti wà ń bẹ̀ náà ni àyà tẹ wá àyà tẹ wá ìwà lọ pé iná rẹ iná rẹ ló ní ìwà ìwà tó ń bá a ọ̀tọ̀tọ̀ wátàkúlọ̀ àwọn ẹ̀fẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ọ̀tọ̀tọ̀ ọlọ́run bá sọ pé nígbà ah, máa ń mú mi nù àwọn mú mi níta yẹra ẹ̀ẹ́dì ìdíkẹ́ ti wá àti fún akọ́mọ àyájọ ní ní máa láti inú ọkà ló ti wà pé láti inú ọkà tó ti wà ń bẹ̀ pé ìwé ìdíkọ̀ ti máa sọ pé a ah, mùsùlùmí nílé yìí náà ẹgbẹ́ ara ní a ìnàmẹ́lú. mo kúrò ní òun àti ìkọ́wà tẹ bá wá dúró ní títa nínú yín máa ń rí tó pé pérépéré tẹ dáadáa èyí ìdíkà tẹ̀ tó wà ara wọn àyájọ́ lẹ́yìn o mùsùlùmí lábáwá àti mùsùlùmí dúdú áfíríkà òní wọ́n ti dúró dáadáa nìkan àwọn yẹn wá ni wọ́n máa wá ṣiṣẹ́ àṣùlẹ̀ ẹ̀yìn náà lọ tún wọn sí. ẹ̀tún wọn sí ẹmọ àbùkù yìí máa ń káà náà ọ̀dà bẹ́ẹ̀ náà ní ẹni bẹ́ẹ̀ náà rí ẹ̀sìtìrù náà nìyẹn èyí tó ń gbé kiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìtìrù náà nígbè ẹmọ́jà máa ẹmọ́jà máa ìlànà ẹni wọn rẹ̀ ìlànà ẹni wọn rẹ̀ ọgbà ó ṣùgbọ́n àkíkọ̀ rẹ̀ gángan tó tún wọn náà lọ́tún ọ̀kọ̀. إنما المؤمنون إخوة àwọn tí máa ní wọ́n ti yọrọ ẹni kò ní ìjẹ́ ìjọba àti fún ọmọ àná ni wọ́n láti ní wọ́n sára tó dá ìwọ́n tó di gbangba ọwọ́ ní fara sí wọn. nínú mẹ́rin náà akọ́wà ní oòrùn. ẹ̀yin tẹ wá ti wá pé ìjẹ́ ti dá ní máa nìyẹn ẹ̀nà ẹ̀ máa ti jẹ́ tọ̀ ọ̀lọ́ ẹ̀ máa táwọn ìjọba ń ìjọba ń ìjọba sáà ń dára ẹ̀ máa kọ́ wọn sí i. Ọ̀rọ̀ ẹ̀nà wọ́n tẹ̀kún wọ́n. Bẹ́ẹ̀ náà ni ẹ máa ti lọ kó ìwé nìyẹn. Wọ́n tẹ̀kún wọ́n. Mọ́jú fún ọmọ ìyá ní ọjà. Wọ́n tẹ̀kún wọ́n. Làálàkùn tó àwọn ohun. Ṣọ́lẹ̀ ṣọ́lẹ̀ ni ẹ tó àmúnà náà kẹwàá. Ìlú kẹlẹ́ wa. Àbí ìyá náà wà nínú kẹ̀kẹ́ tó gbé adáyà, ọdáyà tí ọ èèyàn àwọn ti káyì ọwọ́ àdàmà àwọn gba búrẹ́dì ọwọ́ búrẹ́dì rẹ̀ tí a rẹ̀ ní o ti gba búrẹ́dì kan tó mọ́ Ọ̀yà كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أجاب يعني ذلك لعلكم تتقون لعلكم تتقون لعلكم تتقون لعلكم أين علكم تفعلون ما أمرتكم به وهو الصيام Ọ̀rọ̀ làálà ọlọ́run ní èdè bá bẹ̀rù ọlọ́run àbí ẹmà wà ní bẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ọlọ́pàá bí làálà fún dáta fúnà bóyá ààrẹ ìmọ̀páyé láti lókè fún ní ẹmà ìgbà yẹn ẹ̀yà ìgbìyànjú ẹmọ́ àti ọ̀pẹ́ òtíbà rẹ̀ kó mú sí àwọn ẹni ọ̀rẹ́ ẹni kẹ́ gbà kàmá kó tíbà rẹ̀. Ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ìlànà ọ̀rẹ́ ẹni. Ṣé àkíkà wọn máa ń gbìyànjú àtúmọ̀ làálà? Ṣé wọn mú àtúmọ̀ fún ẹ máa gbà lọ ooo. Ọmọ tó bẹ̀ bá. Bọ́lá sọ pé a ah, ẹbẹ̀rù ọlọ́run o. Náà náà. Ọ̀sán ni bí. Ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì fún tátátá fún wa lẹ́nu ayà kọ̀ọ̀rán níbi ayà tàbí náà máa ti tẹ̀ ọmọ àná pé àwọn àná pé ìgbẹ́ni pé màdìyà ánìbò àwọn ọmọ ọmọ àti kọ́wá sí aláàbò lọ́sẹ̀ fún náà káì ìjọba ẹni ẹ gbọ́dọ̀ níbẹ̀ ọwọ́ á lè fi lé mi ní ìdáyà ìjáyà àbúta túmọ̀ lẹ́ẹ̀kan orílẹ̀ òun tiẹ̀ olómi olómi olómi lòun tiẹ̀ eléyìí lè ti ìjáyà ni àwa lè máa pé ẹbẹ̀rù ẹbẹ̀rù yọlọ́mù ẹbẹ̀rù yọlọ́mù àbúta tàkùn náà ẹbẹ̀rù àdáwà àwọn àmà wáyà twenty one two seven eight. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. أولئك قال أولئك يا أيها الذين آمنوا المؤمن اتقوا الله مجاهدا اتقوا الله torí pé kí lọ́pàá ń ti bẹ lẹ́yìn ẹ̀ káyì kí ló dá ibẹ̀. wàdà wù má àti àti àfúnibà. káyì ni ọ̀yà tó lọ wo tó rọ́tò alẹ́ ọ̀rọ̀ one thirty ara one thirty ọgọ́rùn-ún ká àgbọ̀gbọ̀n. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا فإنه رحمة واتقوا الله لعلكم تفلحون. Àyà kejì náà, olúwa sọ pé àyàkó àrùkún àyíyá àkúrẹ́ àkàrà àti ìgbàlíkà bàtàrí tó. Tọ́ba kàrí tó mú kò sí gbé. Bàtàrí tó. Bàtàrí tó mú kò ní pé ẹ̀sùn ayé kọ̀. Ọkọ̀ yìí kọ̀. Ẹ̀sùn ara yín pé àà ah, oníjàyà nù ọ̀yà ẹ̀sẹ̀gbò torí pé mo ní ẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ náà ẹlẹ́dẹ̀ẹ́ta. ọ̀sẹ́ẹ̀dẹ̀ ayatọ̀dọ́mọ́nà ìyàtọ̀dọ́mọ́nà lè ṣì náà bàwọ́ ní ti náà. ìgbà mi àwọn àwà á máa rí wọ́tà fún wa lẹ́gbẹ́ méjèèjì náà ní àti ọ̀sẹ̀ lẹ́yìn tí wọ́n máa lọ pé tí wọ́n máa jẹ́ ìjàyà lẹ́sìn máa jẹ́ ti jẹ́yìn. olóyin. ọmọdé tó lóyún padà. ó ní sọ́ọ̀tù haṣẹ́ olùwàdàn sọ́ọ̀tù haṣẹ́ àyà kéde máa jẹ́ ọ̀rọ̀ àlọ́gbọ́dọ̀ gbọ́ngbé kùránì Báyọ̀ bá pọ̀ fún nǹkan mi, wọ́n ti pọ̀ lédè Kọ̀rání. Wọ́n máa pọ̀ lédè Kọ̀rání. Ó ní ìjọba àti ara ti dorí wa sọ pé. Wọ́n máa àwọn ọkùnrin ọ̀tún olùkọ́ kúrò. Wọ́n máa yà ákùnrin àìlú bá Wàhálà pẹ̀lú ọkùnrin láti ẹ̀rí nà jẹmọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́ máa ń mú máa rọrùn ọjọ́ ìlàyà ẹ̀kú mẹ́ ọwọ́ pé wọ́n tẹ́kù lọ́wọ́ ọmọ ẹ̀kú máa pé fáfòrò ọwọ́ lọ pé wọ́n tẹ́kù lọ àpòlóyìn wọ́n tẹ́kù lọ́wọ́ ọ̀sọ̀gbẹ̀ wọ́n dábò ọjọ́ àpẹẹrẹ àkọ́kọ́ àpẹẹrẹ náà kejì tó lọ́wọ́ sọ́ọ̀tù máa rí dà áyà يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله خبير بما تعملون Ilé ohun méjì náà lẹ́lẹ́ kúrú mọ̀ wà nínà, olóyin ni ó wà ń bẹ, wátàkúwà wátàkúwà olóyin ló fi túmọ̀ ẹ̀. Ó ní wà láàárín ayẹ́jẹ́ rẹ̀ máa. Wà láàárín ولا يجرمنهم شنآن قوم على ألا تعلموا. أيوة الآن gbọdọ̀ bíbẹ̀ káyìn ní ẹ ọwà máa tún máa ọwọ́ tàwọn yàyà yàyà ilé wọn jẹ fún ọmọ wọn pé ẹlọ́dún tó wọ́n tẹ̀kọ́ lọ́wọ́ nígbà àwọn ayàbá wọn àbọ̀dọ̀ farabalẹ̀ àwọn àjẹkó pé àwọn níbi tó ní ẹbẹ̀rù ọlọ́run láti náà ولكن ولكن ينبغي أن أشير إلى أن الأصل في واتقوا الله هو أن أشير إلى أن أشير إلى إلى أن أشير إلى أن الأصل في واتقوا الله هو الاجتناب حملا على الأصل على الأصل في الله وأن يعود ó ti dá káfí pàpọ̀ mọ̀nà fún ayé pé tábàtì àkórí àkórí kòkò tí a ti láti ìtawọ̀ bá wù ìjọba wí fún wa. Wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ sákó àtàyàn ìjà. Bóyá ní ló sì táwọn bàbá tí a bá pé wọ́n ká yẹn bẹ̀rẹ̀ ọlọ́ bẹ̀rẹ̀ ọlọ́ nìkan yóò dá máa jẹ. Wọ́n yà áwọn fi káwò yìí sí gbólóhùn ìpìlẹ̀. Gbólóhùn ìpìlẹ̀ rẹ̀ gan-an ni káwò. Wọ́n ní pọ́nù rẹ̀ lóye ìdílé tó máa lọ kàtàkùn. كلام منسوب إلى علي رضي الله عنه في تعريف التقوى. وأني أرتي علي رضي الله تعالى رضي الله عنه كان هما تقوى يجب ولا دا أبي هما لولي بيرنك ثم أتعامى يبي بيرن فأبان جت لو. أبان جت لو بيرن. وأما رين

dábàá ti tààlífù gbólóhùn nínú ìṣìlá nínú tẹkíníkà nílẹ̀ tí a bá gbé kalẹ̀ pé báwọn ti gbé kalẹ̀ pé báwọn ti gbé kalẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ báyìí wọ́n ní dandan dandan òórùn ìtumọ̀ rẹ̀ ní èdè ọgbọ́dọ̀ jáde ń bẹ̀. ọgbọ́dọ̀ bá jáde ń bẹ̀. àsọlá ní ìtumọ̀ èdè èdè Islam ní ìtumọ̀ rẹ̀ àjọ àwọ̀ ìfẹ́ àjọ àwọ̀ ìfẹ́ sọ́yì. àwọn ará nìkí ọjọ́ àbádọ́ nìkí ọjọ́ wà á Orí gbogbo ohun rẹ̀ dára tó tètè lẹ̀kí ló pẹ́. Àdúrà àdúrà ni ṣùgbọ́n àlè sọ pé bóyá láti àdúrà àti kí ọ̀. Gbogbo ẹni tó kí òun ló ti gẹ́ni. Lọ́sà àdúrà èyí tí ìtumọ̀ rẹ̀ láti jẹ́ pípẹ́ àgbọ̀dọ̀ túmọ̀ ẹ̀ pípẹ́ ìròyìn kan láàmú àtúmọ̀ àtàkùn wa. Tá a bá ti báwọn àti àti àti fún mákìkà àfún gbólóhùn yẹn mọ́kànlá ó sì ká túlẹ̀ ni ẹgẹ́ bí tẹ̀lé àti túlẹ̀. Ọ̀tọ̀kọ́wọ́lù mọ́kànlá ni. Ẹ g na atha aịghị ahị a بالنظر إلى سبب نزول هذه الآية يدرك أنه للتهذيب وحمل المسلمين على أحسن الأخلاق. وأنا أقول لك كيلو فتاة أما ما يتي كوشين كاتو مواني يقول وان في أفكي وعوا مسلمين كوشيكو. Ibu awa kọ́ sí kò. Kábọ́dá ìbẹ̀rẹ̀ káwa. Kábọ́dá ìjọba láti lẹ́gbọ́n kọ wa náà. ìròyìn ara ó ti rí lóko àkókò ẹnu ti dédé ìròyìn wa wá ní èròǹgbà kan nìyẹn. مما يوجب علينا أن أنفسنا في أخلاقنا وشيمنا. Aláàdìbà kó maka. Yẹwà rẹ̀ wò. Ah, Ìyà súnnà. Ìyà súnnà. ìwà rẹ̀ wò ìyá lásà lásù bẹ́ẹ̀ náà ni bàbá àti ní gbogbo ọ̀tá ìjẹ́ torí tí ó ń pọ̀ ẹ̀sìn ìmáà ìmáà làjáà làjáà ó kọ̀ọ̀kan dáadáa létí làjáà làjáà bàbá làjáà bàbá làjáà ah. ṣèyí ṣèyí ṣèyí ọ̀gá dáa.

àwọn kan ńlá ńlá dáni jẹ́ ìlú bá bá ń jẹ ẹja ara ọ̀run tí ìtumọ̀ rẹ̀ wà lára wa. tí ìtumọ̀ rẹ̀ bẹ lára wa. ní nígbà tó ní tó jẹ́ ìwà lára. wà á rìn dùn àbí obìnrin náà ẹlẹ́ha ẹlẹ́ha ẹlẹ́ha gálábílò náà ìdá ẹ̀ ṣùgbọ́n tó ọba tó kò báyìí okòrò níwá okòrò níwá wá tí ó kò báyìí bọ́ọ̀ rẹ̀ bá ń nà báyìí àbúrú lẹ́sìn bọ́ bá ń nà bẹ̀ báyìí jàǹbá ní òsì bọ́ bá wò báyìí àbúrú kà lọ́bẹ̀ wò òun ò lo gbogbo oríṣi ara rẹ̀ láti wá sọ owó àti kò lọ́wà kò lò fún lérí bọ́mọ ádámà kàtà lórí àpapọ̀. wọ́n yẹ ìyá nà wọ́n jẹ́ àwọn àbúkà náà bí àlàáfíà bá ń dára bá ṣe àmìnà àìkájì kájẹra wa wò gbẹ̀rù náà wò káwọn máa fún mọ̀tò àkàtà wọn ránú á àwọn ẹni à máa tó gbérégbéré ni a tààrí ni kódà gbogbo súnà tààrí màmá ẹ̀jẹ̀ kódà máa fẹ́ sínú báyìí ní káàwé bẹ̀rẹ̀ fẹ́ parí lótọ̀ fún mọ̀ fi ṣe nà kí ẹ ti dá mọ́lù kan káwọn ọdún dọ̀gba ni ọyún pọ̀ tiẹ̀ ìfẹ́ gbàdá dá pé gbogbo

kì í ṣe tí bọ́lá àwọn ẹni tó kí ni ìwà àwọn àwọn kìkìrì ní apá wọn ní apá wa pọ̀ ìtàlẹ̀ ẹ̀kún níwà ànábì wa nínú ìwà sọ̀rọ̀ wa wọn. وهذا واضح في هذه الآية. نعم هو أن آية يتوحى فايت في آية يعني سؤال يعني ثم àwọn tó ní mímọ́ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ tún wọn pọ̀ mọ́ pípé ẹ̀kọ́ káàrin nínú ìwà tó dáa. ẹ̀kọ́ káàrin nínú ìwà tó dáa. ẹ má gbọ́ ẹ má gbọ́ káàrin lẹ́nu máa. Báàdún ayà iná àbíjú lọ́gbé ẹ máta àjọ ọ̀rọ̀ ẹ máta àjọ àìlẹ́sì. Ọba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà wí. Ọba àwọn náà lù ọmọ akẹ́kọ̀ọ́. Ọmọ adé náà wí. Ọmọ adé ọkọ̀ akẹ́kọ̀ọ́ ti ké wà ìwé wí. bá wà sí Kí ló dé? Kódà ọmọ bẹ́ẹ̀ náà ti kéwú náà ìkéwú náà bákan náà ní mọ́tàájú àbá sọ̀rọ̀ mọ́tàájú àbá rẹ sọ̀rọ̀ bá ti tẹ́kùn ìrẹ́ kò dárí hama lẹ́nu àjọ ẹgbẹ́ láì kò kókó fún ẹ̀kọ́ wa náà gbogbo àwọn ẹ̀kọ́ yẹn bó ti wà pẹ̀lú ọlọ́run pẹ̀lú sọ̀rọ̀ láwọn àìwọ̀ kódà bó fà ọ lọ́wọ́ báyìí. ó fà ọ lọ́wọ́. Wọ́n rọra tẹ́sẹ̀ kan kù sẹ́yìn. Owó tẹ́sẹ̀ kan kù sẹ́yìn. Náà sáré wípé sábà ni wọ́n mú ẹsẹ̀ wa nígbà tá à ń rìn lọ. Díẹ̀ wà níbẹ̀ tí bàbá mi ti ní. Ọbí mi lọ. Ẹ lẹ̀ mọ̀. Bàbá tó kò lórí àga. Aláàbà kọ̀. Ní ọdún tí àwọn àfa àwọn àtọ́ àti àtọ́ àti dáwọ́ àwọn akọ ń tú ní Nàìjíríà nígbà tó bẹ̀rù mẹ́fà ní ìgbàgbé. Àfa àwọn àgbà

Pàtí gàràgàrà òkè òkè mìíràn tó jẹ́. Gbogbo alàbẹ̀ kí ó. Gbogbo ẹ̀ náà gàgà náà máa kú ní kí ní bẹ́ẹ̀ gan. Kíni kíni kíni kíni kíni kíni wà kíni bẹ́ẹ̀ gan. Ọmọ

lẹ́yìn ìgbà náà yóò ṣe àmà aṣọ mi tún náà wáyé kò sì yé sọ pé wà fí ìdánlọ abájá ibi àfa ọ̀rọ̀ tí wọ́n sọ ó ti gbá kí o tí wọ́n ti ń wí jẹ̀ká ẹ̀rọ ìdíje káyà ọ̀sọ̀rọ̀ gbé ìtumọ̀ yìí náà fún abọ́rò yìí náà ibi tí wọ́n sọ ń kíláàsì nìyẹn ọba tí ẹ náà sọ ẹ bọ́dà ẹyọkẹ́ ni wọ́n tó ń sọ àfa ẹgbẹ̀rún ní ọ ọjọ́ kí máa ní òrí tí gbogbo dáhùn yà á máa nígbà tá a fà kálẹ̀ kó àlùfà kàdé kò tọ́jọ́ pé bá a tọ́lá lọ́wọ́ tọ́jọ́ náà. ẹni òrí tí kí ló kẹfẹ́ pẹ̀lú lọ́rọ̀ bá wọn. àní kókó ó máa sọ pé iná lọ́wọ́ iná lọ́wọ́ kẹrì mà ọ̀pẹ́ kò dùn mí mọ́tò dáàbí. Màbùsà bí ẹjọ́ ìlú náà kò lù sọ́ọ̀tù kò lù gbogbo ẹ̀ lọ kúlù bàlátà máa lùlù kúlù lọ. Mọ̀ mọ́ lù mọ́ lù àjí, mọ́ lù lù kòrá, mọ́ lù yẹ̀rí àtọ́wà lù lẹ̀rí àtòsí wàhálà. Ẹ̀rọ, ìyẹn ló ń jẹ́ sí pé ọmọ ọgbọ́dọ̀ mọ́kẹrẹ wọn. Ọgbọ́dọ̀ dáwọ́rọ̀ wà wọ́n máa àádúrà àwọn akọ́lùkà díẹ̀ díẹ̀ kan báyìí. Díẹ̀ díẹ̀ kan báyìí wọ́n máa ń kọ́ ẹ̀ wọn ìka àmọ́ tẹ̀lé à. òṣèré àìwọ̀ wọn. bàbá ní ilé ní Ilé ìdájọ́ tẹ̀lé màmá ní kọ́ máa Àwọn òbí. àwọn arìnrìn àríyí táwọn wọ̀nyí bó ti ń sọ pé láàtò kan sì mú bẹ́yìn bẹ́yìn Mo fẹ́ ẹjọ́ bá ti wà lókè rẹ̀. Mo fẹ́ ẹjọ́ bá ti wà lókè rẹ̀. Ọjọ́ ma lẹ́yìn. Ọjọ́ ma lẹ́yìn fún. Nítorí àdúrà tó kàn rí kọjá pọ̀. Lọ́rà fọ́lọ́wọ́ tó dá pọ̀ mọ́jú wọn lẹ́nu lọ. Láàrín kan tí mo bẹ́ ni ẹ̀dẹ́ ilẹ̀ ìwà lọ́tọ́ lè hìn wọ́n aláwọ̀ àwọn akáwà jẹ́ sí pé sọ̀rọ̀ ìyá bí ìrònú náà kò lè bá sọ̀rọ̀ fún ní ẹ̀yà ìyàmí mà. Ànàmí máa òfófó. Òfófó. Ọ̀pọ̀ ti kú sọ̀fẹ́ yẹ. Yorùbá ní máa sọ̀rọ̀. Ọ̀pọ̀ ti kú. Sọ̀fẹ́ yẹ. Òfin tó bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ́ mi.

kọ wọn ẹni tí bá ń gbọ́ ti kú sọ pé yẹ wọn ẹ̀sọ̀ fún pé ọlọ́run náà ni ọ ta lọ sọ bẹ́ẹ̀. لهذه لا يدخل الجنة لما الكبر لا يدخل الجنة لما أهوز بلا جواب ẹ fún ọmọ orin ní máìkì tí náà jẹ́ wọn نعم لا, لا يدخل الجنة نمام wọ́n ní náà máa mú ojú ilẹ̀ òjẹ́ kó dàpọ̀tọ̀ máa náàbí ọlọ́run. ó sọ máa náàbí ọlọ́run. na máa mú ọ̀gbẹ́ ànákà bí i ṣe yá kì í yábí. ẹ parí ẹ. èso yóò rọrùn. ayọ̀ orí ayẹyẹ ojú kò wẹ̀ ní kó ọgbọ́n máa náàbí ọlọ́run àrẹ́bìnrin náà kó sọ wọn àdúrà. láàárín ní kó lòlù ìdánilẹ́gbẹ́ náà máa mú ọ̀rọ̀ àkọsọ ọmọ tí nìga sí inú àlẹ́ nìgbà tó bá dé wọnú àwọn abáwọn ẹ̀ẹ́dì ta ìdáná pa ọdún tá ní padànù. olówó kó ní wá ìdáná àlẹ́ ìlọsọ. ìdílé náà mo tún ti gbé láì ọlọ́mọ ya àwọn àyà àwọn àfáà tó ti dà pẹ̀lú tọ́tọ̀ ọmọ tó burú púpọ̀ mo sọ̀rọ̀ àfáà bẹ́ẹ̀ tó wà kí ó náà ní ni sọ̀rọ̀ lọ́dọ̀ ọmọ ọ̀gbìn sáàtì náà tọ́lá olórí burúkú la máa fi ó bá wọn àgbà máa tàbí olùkọ́ náà sì ń ṣe bẹ́ẹ̀ náà ah! mo gbọ́ tí kọ̀ọ̀dúnlá tó ń bèèrè níbi báyìí ní ìjọba yìí ọ̀sẹ̀ ẹ̀sìn ṣe tó máa ń kọ̀ọ̀dúnlá tí ò pé mo ti rí yẹn àbí mo di èrò yẹn mọ̀ sọ Bọ́dà wo bọ́dà wo ọba tí ń dáwọ́ òfin kọ lẹ́tà òfin gba lẹ́tà náà sílé rẹ̀ nìyẹn ọlọ́run làwà ń bẹ̀ wọ̀. ẹlẹ́ẹ̀kejì alikébùrù alikébùrù gáàrù olóye ẹ wá ní ọ̀sẹ̀ mọ́tíálà báyìí wá sọ̀rọ̀ mọ́tíálà kò sí ẹ̀ ní kàtìtì ọ̀rọ̀ mọ́tíálà sọ́dọ̀ àwọn onímọ̀ kan sọ́mọ́ tó kà máa kó mọ́lẹ̀ fún ẹ̀ pé wà ọ̀la wà bí àti mọ́tíálà aṣọ làbọ̀ ọ̀la wà àlùkòlù sáni ọ̀lù lọ́wọ́ ká kọ́wùlù kọ́wùlù lọ ọ̀sọ̀ pé kọ́lẹ̀ lọ́nà máa àwọn onímọ̀ sọ ó jẹ́ èyí tí ọmọ tọ́lọ ń sílẹ̀ fún ẹ̀fọ́ ẹ̀gá tó rògbọ ọmọ yẹn tó tí rẹ̀ ń tọ́ sọ tó bá fẹ́ sọ ọ̀sọ̀ pé wàtàfà tùmínà lọ́nà máa mo gé èyí tí mo fẹ́ sọ ìlédìí ìfarahàn àwọn àbá àti ìjẹ́nínú jíra wọn mo wá mú ọ̀rọ̀ jáde wọ́n pè é bàbá inú ilé bàbá mi ti jáde àwa ilé náwó làwa ti wá àwọn ilé náwó ń bẹ àbí ó sì ọ̀run bẹ́ẹ̀ ń jẹ lọ́wọ́ ilé náwó ọmọ ọmọ ilé náwó lọ́pẹ́ ẹ̀yin lẹ́dá alẹ́ bàbá yín sọ tó bẹ́ẹ̀ ni wọ́n ní ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má wò ó ẹni tí wọ́n ti ga òun náà ń gba lẹ́ta náà àwọn làwọn ń bẹ̀. yàrá láyé kolo ní jẹ́nẹ́ tá máa ń kíá náà ti kọ́ bí i mìtọ́lù dábàá tí. wọ́n bẹ́ẹ̀ náà parí tùmọ̀ ayẹ̀ lé ọ̀dọ́ ọ̀yà já àwọn ẹ̀kọ́. ó ní àwọn àwọn mi ò ní awàtọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á tàkọ́ tó ní àlọ́ نوعان قالوا صلى عليه لا تنكر على رب الله تقسمه بين يدي الله ورسوله

ọ̀nà ìlànà kóòtù bí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ wọ́n wá sọ ní sókè ah, inú mi dùn pé ẹ́ mo láti ẹ̀rẹ́ ló jẹ́ lọ sọ́ra sọ àwọn ọmọ wo ní. àtàkọ́dúnmù lùkọ́wùlì. àtàkọ́dúnmù lùkọ́wùlì. tí ìran káwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ tájú wọn àwọn sọ̀rọ̀ tájú wọn àwọn sọ̀rọ̀ tájú wọn. wọ́yẹ́kùn máa dáná rìn dábàá ti máa ń yẹn tẹ́sí ilẹ̀ lẹ́yìn mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ń kí wọ́n ń lè jù lọ. kà ń yẹrù jẹ́ alẹ́ mọ́. bọ́yọ̀ bí wọ́n gbá ọ̀padà sọ́dọ̀ ọlọ́run فيرد آية أو حديثا وقد يوجد عند من ليس منهم كالعامي الذي سمع من عالم ذكر دليلا يخالف هواه kí ni tí àbá àwa sọ̀kọ́ tako ìlànà rẹ̀ àbá àti sọ ẹ̀rí ń jọ náà fún pé àná ti sọ báyìí àbọ́lọ́ ń sọ báyìí ṣùgbọ́n kí nìyẹn ta ko ìlànà rẹ̀ yóò bá sọ pé wọ́n á fà ẹ́ sí nìyẹn ọ̀dà ẹ̀ balẹ̀ lọ kọ̀wá balẹ̀ mọ̀ mi kọ̀wá ní gbà lọ́wọ́ ẹ̀ ọ̀dà ẹ̀ balẹ̀ mi bu kọ̀wá ní gbà wọn lọ́wọ́ ẹ̀ òun náà ti ta ọ́sùnmù ìkọ́ ní nìyẹn. ẹ̀yà tẹ́lẹ̀ ní má bẹ̀rẹ̀ ó kí ọ́ fi tàkìlì. àwọn ìgbà pé tó fi jẹ́ aṣọ nísìnyí àtàwọn yàtọ̀ sí yóò àwọn àbáwá. ọba lọ́dọ̀ àwọn ọmọ nísìnyí fi jẹ́ ti yóò dá sí ìdá rẹ̀ sí láàrún. àti tí bàbá kàmẹ́lẹ̀ wà nígbà tó yẹ ọ̀dà bí bàbá dáná wà gbà kí bàbá dáná lọ́wọ́ rẹ̀ jù ọ́ bàbá kàmá ìlú àgbèjẹ ẹ̀jẹ̀ sọ́nà kàmá ìgbà náà pé ìfẹ́ ìyìn ẹ̀rọ sùúrù láì rẹ̀ àbá dáná ọ̀dọ́ fún ìgbé ìyìn ẹ̀rọ sùúrù láì rẹ̀ kí ló ka ọ̀hún bí àńdọ́mọ́ pé nǹkan ìyí ọ̀dà ẹ̀rí wọn ní bàbá kàmá bó yóò lọ́wọ́ ní sọ̀rọ̀ lọ òun náà níta kọ́ sínú wàhálà bá yẹn wọ́n níta níta ọlọ́run táìtà ìdájọ́ yẹn sọ̀rọ̀ bá wà lọ́wọ́ àdúgbò bàtà lọ. ata ẹgbẹ́ ìjọ tí ìsìlámù nílùú wa ẹ̀ bá ti fẹ́ ilẹ̀ yorùbá ìdílẹ̀ yorùbá ti ìsìlámù kọ́kọ́ dé bí tó kọ́kọ́ délé ẹ̀kọ́ bí wọn tó wọn èyí ti fẹ́ẹ̀kì nígbà yìí wọn kò fẹ́ẹ̀kì ní ìsìlámù lọ́wọ́ ìjọba ń bẹ̀ bọ̀ olómi olómi sísà wọn ti bo bí já lọ́wọ́ lọ́wọ́ èyí táwọn onímọ̀ ní amú ìsìlámù wọlé áfíríkà yìí pàápàá ìjọ lọ́dọ̀ àwọn àdúgbò àwọn business man business man ò kéwú gbogbo kàràkàrà tí ń dé pọ̀ lu tó náà tí wọ́n náà lọ lọ́jà lòrì àwọ́jà alẹ́ kó kí wọn máa tó ní àtibẹ̀ ọkà ó kò ń bẹ̀ torí tó ń lórí ọjà ọjà ó business àpò kí wọn lẹ́kọ̀ọ́ ẹ̀dá fẹ́ẹ́. irú àwọn ẹyẹ tí nwa wá rajà àbí nlewa tajà ńlẹ̀ ń bíbẹ̀ àwọn ẹni wa mùsùlùmí wọlé. ọ̀wá rò pé yọ wà kọ́ ẹ ní ìlú wa kò lè وقد يكون من جهة تكلمه في العلم بالجهل آه. وقد نسمع من هنا وهناك من جهالات البعيدة آه. عن ساحة العلم آه. والأفضل أن من حول هذا الجاهل قد وسم كل ما يقوله باسم الحق نعم إذا لكن في قوله هنا أن التقدم القولي نوع ثاني التقدم الفعلي قلنا أني يعني، وتواجه ولم تواجه أن لا تتجوز ìṣe ìpínlẹ̀ ìdìbò alákọ̀ọ́kọ́ ọlọ́rọ̀. ọlọ́rọ̀ ìpínlẹ̀ onígbìn òní. àádá lọ́rù kẹsí ojú ìjọba ti bábí lọ ìdájá ẹ̀. eré ìpọ̀ lójú pọ̀nà àti lọ́rùn àti ọ̀rùn àti ọgbọ́ òkú ìlú orí kùn rẹ̀. àtàrí àti lè lára sí ní kankan. àtàrí bábí lárí bábí ìkúsọ̀. ẹ bá bèrè ìdíjà kan gbọ́dọ̀ ní rà á. olùfẹ́ ìlú special iṣẹ́ oníga ni wọ́n bá ń bèèrè lórí ẹni tó fi kíní kan wọ́n ti ọ̀rẹ́ kí ni bí ìdá ìbéèrè ni à. tàbí àsọlọ ọmọ lẹ́sìn wọ́n. mo ní mo yẹ mo kí ọ́n bí gánbẹ̀ yẹn ní ìlú gàmádà àpò ẹ̀ ẹ̀ daniel abidjan rẹ̀ ọba fẹ́ náà àbọ̀ ọ̀dà mọ̀ ọ̀rẹ́ àbọ̀ mọ̀ bò ó ní okòkò okòkò bíríbírí mọ̀ ọ́ máa bọ̀ ọ̀yà àlùmọ́yà tẹ̀yìn bá ìgbà láti gbé okòkò dáná. Tọ́ba ní mọ̀ bá sàlámù yàtọ̀ sí àgbọ̀lámù. Òtún àpè àsọ̀lámù àsọ̀lọ́mù àsọ̀lọ́mù àléwò. Náà àwọn oríṣiríṣi oríṣiríṣi nìyẹn. Bẹ́ẹ̀ni ń rúgbù, bẹ́ẹ̀ni ń gbé àlọ́lá sọ wípé ọkọ̀ lọ́la tán lókun mi gbẹ́nu rẹ̀ débi tọ́lẹ̀ láàrin ọdún tó bẹ̀rẹ̀ lágbàdá ìlà rẹ̀. ọba ní bolo kiri ìdè òkè kí ni dẹ́m léèrè ẹ wàhálà ń jọ àpọ̀ tó bá ìgbà yìí. èyí ń kókò lókè kékeré yìí wàhálà ń jọ mọ́tòmọ́tò bẹ́ẹ̀ ni tẹ̀lé àní mọ́tòmọ́tò máa ń dáadáa bí àwọn ìrìn àádá. láàrin ìdájí ìlú pàápàá. bẹ́ẹ̀ ولقد غلط في بحر دماء هذا النوع àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn ní ìwádìí tí àwọn yá ń tẹ̀ ìdíje kí ní ìdí orí takọ́tùmọ̀ àlọ́lá ìbẹ̀rẹ̀ kọ́wù ní àwọn takọ́tùmọ̀ àlọ́lá ìdí ìfẹ́ ìfẹ́ yẹn. àkọ́jú ẹ̀ mẹ́fẹ́ fún wa bí àwọn tẹ̀lé ìdí àwọn sòfí àbí àwọn àmàkánná àwọn ẹ̀kọ́ àní ẹ̀kọ́ àmì ìsìnmù wọn àwọn takọ́tùmọ̀ wọn mọ wá ọ̀nà àbáyọ mọ wá ẹ̀rí látọwọ́ ara wọn pé abẹ́bí pàṣẹ dáa. wọ́n ti mọ̀ pé ẹ̀rí lọ́wọ́

láti ní àríwú pàtí ọjọ́ jímá ẹni ń bẹ inú kìíní ẹgbẹ̀lọ́wà orí bá ti tìmá kó bàbá rẹ̀ gbogbo bọ́wá ti tìmá kó wẹ̀ wọ́n ti gbogbo rà kúmọ́ ọjọ́ jímá ọlọ́wà ní gbogbo rà ń gbogbo lọ́wà òyìnbá tó ti jímá náà lọ́wà. قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. Tẹ́bàtí wọ́n lọ ilé ẹnu wá padà wọ́n máa dá sí ọwá sọ pé. Wọ́n kò rúrò àjẹ́sí Àwọn akẹ́kẹ̀ẹ́ ti ń gbóló kí ọ padà ẹ̀rọ aládàáwò tó àwọn àwọn ọ̀rọ̀ lọ sórí wọ́n á lò bí yá àtàlásìlọ jí máa lọ ẹ̀ǹdè wọ́n kílẹ̀ ń dáná wò rí ọ̀dọ̀dọ̀ ọlọ́wọ́ pé ń dá yọ ní ṣùgbọ́n ilé ìlẹ́yìn yọ yàrá ìgbìyà المنامات أو كم بندي من وقت من هذا فجماعة وتقدم على الله ورسوله أني هو أني أدروني من دور ميدان على ذلك ذلك أجمع فريقهم به ما واجبه wọ́n á ṣe ìbánisọ̀rọ̀ fún wọn. ìbánisọ̀rọ̀. wọ́n á sọ̀rọ̀ ẹ má tẹ̀ sí ìyàmá. ẹ má tẹ̀ sí ìyàmá. ẹ má dó gbàǹtọ̀. ẹ má dó gbàǹtọ̀. torí pé mo ní gbára lọ pọ̀. olóńkà. àmọ́ wá bá wọn sọ. ẹnìkan wá ní olóhùn ní àfà ọjà àfà ìlà ìrọ̀lẹ́ ní ọ̀sọ̀rọ̀. lọ́wọ́ ní. ó ní طريقة جاء طريقة تجن طريقة فجبا أو تنبيه كلمة كريمة wọ́n ní tọ̀lí kọ̀ ọ́ bàbá wọn àwọn pé tọ̀lí ká òun sì gbà ó pé bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́lì kàgà ó dà olúwa sọ́nà lọ́kùnrà. ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ pé wà ìta ọ̀rọ̀. àti ìta ọ̀rọ̀ àlà sọ́ọ̀lì ẹ̀kọ́ ìlà sọ́ọ̀lì ìlà òun náà lọ́dà torí ọlọ́run mo káwọ́ ẹ̀ pé a kí ni ẹ ń wí ní ìwọ̀n

ọ̀nà tàlíkà àrí àwọn abọ́gbọ́gbọ́ ọgbọ́ olórí tàlíkà gan ọlọ́rí ẹ̀dẹ̀ ẹ̀lọ́gbà olùdó àti olùdó 96 وما أمر فرعون برجل يقول قومه يوم القيامة فأورده النار وبئس الورد المورود ó kàtà mọ̀ nínú tàríkà tí ó kọ̀ ẹ̀jẹ́ ìràwọ̀ orí ìdí yìí ó tún wá lọ ń bẹ̀ pé ìrọ̀lọ́ wà pé. wọ́n á ti wúlò nínú ìwà owó owó rẹ̀ wà ní ẹ̀rọ nínú ìwà owó. ọlọ́run ńlá ńlá ṣe wí ìdẹ́gbà ẹ wò ó ń pọ̀ yìí o ẹ má tẹ̀lé mi lọ́jọ́ náà wọ́n láì ọba wa tí ó máa dára sí alọ́ tí máa dára sí ọba tí ó máa dára sí gan ọ̀dà gbòmí yóò náà ọwọ́ àti ọba rẹ̀ jẹ́ lọ àwọn المؤمن المغروم وبئس الرزق المغروم lọ́ọ̀kà wọn mọ̀ báyọ̀ sí ọkùnrin wàhálà orí ìtàkọ́ ọmọ aláṣẹ tẹ̀lé kẹ́sì gẹ̀ẹ́ mú kàkà mọ̀ ní ibi ó di ubi oyin wíì ti ga tó lè tẹ̀lé kàkà tó kọ́ jẹ́ ìyá tẹ̀lé

àbẹ̀ náà nígbà gbọ́ ọlọ́run wúlò mọ́. ọlọ́run bá gbé ààyàn rẹ̀. Àyíwá lẹ́bí ìlà àmánú àtúnpá tí mo bẹ̀ ìyàyà ilẹ̀ àyíwá ọkùnrin. Wọ́n sẹ́kùn wá. Ìnáwó àtẹ̀mí ìrìn àdìyí.